بسم الله والحمد لله وبه نستعين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته أفي يفون الله أفي يقفون atọrọ ìkẹ́ àti ọlà fún ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Ta'alim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forí rọ ó ń forí rọ ẹni tó ń fárígá òun fariga kí Allah subhanahu wa ta'ala kó máa kó wa yọ nínú àwọn àdánwò náà alẹ́ òní ni alẹ́ Sunday alẹ́ Sunday alẹ́ yaumali ahad majuma yaumali ahad déètì òní ni ogúnjọ́ oṣù àkọ́kọ́ alimuharram ọdún fourteen forty three episode fifty nine episode fifty nine ọ̀rọ̀ ìfẹ́ episode fifty nine àwọn ìbéèrè tó ti wà nílẹ̀ náà ni a máa gbìyànjú láti wá èsì sí ìbéèrè àkọ́kọ́ oníbéèrè béèrè wípé òun bímọ ẹ̀jẹ̀ ìbímọ ó wà fún ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀jẹ̀ dá. E gẹ́gẹ́ bí òun sì ti òun ṣe mà pé tí ẹ̀jẹ̀ bá ti dá òun máa wẹ̀ òun wẹ ẹ̀jẹ̀ òun wẹ ìwẹ̀ ẹ̀jẹ̀ nifas òun bẹ̀rẹ̀ irun òun sì ń ṣe àwọn nǹkan tó yẹ kí òun máa ṣe nínú ẹ̀sìn lára rẹ̀ òun àti ọkọ òun àwọn míìtì ara àwọn nígbà tí ó pé ọjọ́ márùn tí àwọn ti ń ṣe àṣepọ̀ ẹ̀jẹ̀ míì tún ṣẹ́ wá ní ọ̀tún ẹ̀jẹ̀ yìí ọwọ́ à ń wá bẹ́ẹ̀ títí ó fi tó ogúnjọ́. ìbéèrè rẹ̀ wá ni pé àkọ́kọ́ náà ẹ̀jẹ̀ yìí kò ì dá ṣùgbọ́n lẹ́yìn ìbálòpọ̀ ọjọ́ márùn-ún ó wá tẹ̀léra wọn ní tẹ̀lé ń tẹ̀lé kó tó di pé ó ń dínkù àmọ́ kò tí ì dá. ó ní ọjọ́ mélòó wá ni òun ó fi wo ẹ̀jẹ̀ yìí níran torí pé nǹkan tó ń gbọ́ ni pé ogójì ọjọ́. forty days ó ní ẹ̀jẹ̀ ìbímọ ló ma ogójì ọjọ́ ó ti wá bọ́ sẹ́yìn lẹ́yìn ìbímọ òun ò òun ò lè rí ẹ̀jẹ̀ ìbéèrè rẹ̀ nìyẹn ohun tó jẹ́ kí ìbéèrè yìí ó wá sí agbo ọ̀rọ̀ ìfẹ́. òun ni pé n tó ní ṣe pẹ̀lú oorun ìfẹ́ ó ti wọlé láàrin òun àti ọkọ rẹ̀ ó ní kí ni ọ̀nà àbáyọ ẹ̀jẹ̀ òye wá ìrìn àjò òun sì nìyẹn lórí ọ̀rọ̀ náà èyí ni ìbéèrè àkọ́kọ́. tí a ó sọ nípa rẹ̀ lórí ètò wa ní alẹ́ òní insha allah. pẹ̀lú yọ̀ǹda allah èsì rẹ̀ yóò lọ báyìí pé alákọ̀ọ́kọ́ Islam. ó gbé ẹnu ààlà ọjọ́ kalẹ̀ fún ṣíṣe ẹ̀jẹ̀ ìbímọ tàbí ṣíṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù kákó méjèèjì papọ̀ torí ohun tó ṣẹ̀ sí apá ó lè ṣẹ̀ sí ẹsẹ̀. ẹ̀jẹ̀ ìbímọ ó níye nǹkan ọjọ́ tí ẹ̀sìn gbé kalẹ̀ pé òǹkà ọjọ́ tó pọ̀ jù fún ṣíṣe ẹ̀jẹ̀ ìbímọ ẹ̀jẹ̀ nǹkan oṣooṣù ó ní iye ọjọ́ tó pọ̀ jù tí ẹ̀sìn gbé kalẹ̀ fún ní ti ẹ̀jẹ̀ ìbímọ majority àwọn scholars majority àwọn scholars wọ́n dúró sórí ogójì ọjọ́ wípé bí obìnrin bá bímọ ẹ̀jẹ̀ tí máa wá tẹ̀lé ìbímọ tó bá ń wá wíwá rẹ̀ kò gbọ́dọ̀ tayọ ogójì ọjọ́. a wá rí igun kan nínú àwọn àfa tí mi ò bá ṣe mistake bóyá mọ́sáàbù Abu Hanifa tàbí Ambali ọ̀kan náà méjèèjì wọ́n ní sixty days oṣù méjì ní ẹnu ààlà àmọ́ ọ̀rọ̀ tó gbégbó orókè jùlọ òun ní ogójì ọjọ́ fún ṣíṣe ẹ̀jẹ̀ ìbímọ pé tóbìnrin bá ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ o láti ìgbà tó ti bímọ kò gbọdọ̀ kọjá ogójì ọjọ́ ẹ̀jẹ̀ míì tó bá ń rí lẹ́yìn ogójì ọjọ́ ẹ̀jẹ̀ yẹn ti di ẹ̀jẹ̀ àìsàn ní ti ẹ̀jẹ̀ hélà ní ti ẹ̀jẹ̀ rélà ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún péré ni nǹkan ọjọ́ tó pọ̀ jù fún ṣíṣe ẹ̀jẹ̀ rélà obìnrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ gbọ́ yé pé ẹ̀sìn gbé ẹnu ààlà ọjọ́ kalẹ̀ fún ṣíṣe ẹ̀jẹ̀ ìbímọ òun náà ní ogójì ọjọ́. هذا قول جمهور العلماء ulama èyí ni ọ̀rọ̀ majority nínú àwọn ulama bákan náà ní ti ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀sìn gbé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún kalẹ̀ fún òun náà pé tí obìnrin bá ti bẹ̀rẹ̀ sí ṣe nǹkan oṣù rẹ̀ day one day two day three day four tó bá fi di day fifteen òpin ọjọ́ nìyẹn tó bá tún wá rí lẹ́yìn day fifteen bóyá day sixteen ó tún rí ó ti di ẹ̀jẹ̀ àìsàn àìsàn yẹn ni wọ́n ń pè ní àìsìhádọ̀ àwọ̀ ọ̀dà àwọ̀ ọ̀dà ìyẹn àìsàn sì rèé ọ̀rọ̀ ti jẹ mọ́ kó lọ ṣe ìtọ́jú ara rẹ̀ nìyẹn. kókó ẹlẹ́ẹ̀kejì tó tún gbọ́dọ̀ yé wa òun ni pé ẹ̀sìn jẹ́ kó yé wa wípé òǹkà ọjọ́ yìí fifteen days fún eila forty days fún ìbímọ ó jẹ́ òǹkà ọjọ́ tó pọ̀ jù ni worldwide worldwide ó jẹ́ òǹkà ọjọ́ tó pọ̀ jù yálà ó jẹ́ lárúbáwá ni yálà ó sí lárúbáwá ni òǹkà ọjọ́ tó pọ̀ jù nìyẹn tó lè fi ṣe tó fi ní kírun tó fi ní gbààwẹ̀ tó bá ṣe kòǹgẹ́ àwẹ̀ Ramadan ok o lè fi ọjọ́ kan ṣe tí ó sì dá wáyé o lè fi ọjọ́ kan ṣe ẹ̀jẹ̀ ìbímọ tó máa dá wáì o lè fi ọjọ́ kan ṣe ẹ̀jẹ̀ hélà tó máa dá wáì o lè fọjọ́ méjì ṣe o lè fọjọ́ mẹ́ta ṣe o lè fọjọ́ mẹ́rin ṣe o lè fọjọ́ márùn ṣe ẹni yòówù tó bá wá lu ọjọ́ tó kéré sí òǹkà ọjọ́ tẹ̀sìn gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹnu ààlà àwọn ọjọ́ tó ṣẹ́kù lẹ̀ fún yẹn yóò fi kírun o ò ní sọ pé tẹ̀bí ogójì ọjọ́ ó ní òpin ọjọ́ ṣíṣe ẹ̀jẹ̀ ìbímọ kí ẹ̀jẹ̀ ìbímọ ti wá dá lára rẹ láti ọ̀sẹ̀ méjì tí í ṣe fourteen days ọwọ́ à ń wòrán ran títí ogójì ọjọ́ tó fi pé ó ti jẹ gbèsè ń sọ́rùn tàbí wọ́n tó ń ṣe ẹ̀jẹ̀ héélà kò ṣe fọ́jọ́ márùn-ún ó dá ọ̀wá kírun títí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún fi pé ó ti di ẹlẹ́ṣẹ̀ àgbọ́yé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún fún éélà ni pé ó pẹ́ parí àríwú ẹ̀rí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni àgbọ́yé ogójì ọjọ́ fún ẹ̀jẹ̀ ìbímọ òun ni pé ó pẹ́ parí àrírú ẹ̀ rí ní níbikíbi ní gbogbo ayé ogójì ọjọ́ ni títí ẹ bá ti dá síwájú àsìkò yẹn ó bẹ̀rẹ̀ sí ní máa jọ́sìn fún olúwa ẹlẹ́dàá rẹ̀ ó di méjì àwa hmm. ń lọ ibi tí arábìnrin arábìnrin ti kó sínú páńpẹ́ ibi tó ti kó sínú páńpẹ́ rèé o. ó ní òun ṣe ẹ̀jẹ̀ ìbímọ òun fún ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó wá dá lẹ́yìn tó dá ṣe mọ̀ pé gẹ́gẹ́ bá si ti sọ síwájú pé tẹ́jẹ̀ bá ti dá kó bẹ̀rẹ̀ sí ní máa kírun kó lọ wẹ̀ kó ni yàtọ̀ sí pé wá ń kírun ọkọ̀ ẹ̀ wá ń sún mọ́ páńpẹ́ hmm, ẹ má sí ẹ̀sìn gbọ́ ẹ̀sìn sọ pé tẹ́jẹ̀ bá ti dá lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ wẹ̀ tọ́ba ti dá lọ́sẹ̀ kan lọ wẹ̀ kó o sì máa kírun kó o sì máa ṣe gbogbo nǹkan tó yí ọba fẹ́ máa ṣe ẹ̀sìn ò sọ pé abẹ́ rẹ ti jiná ọ̀gbọ́yé ẹ̀sìn ò sọ fún ọ pé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún yẹn o abẹ́ rẹ̀ ṣe kí ni o mo ti jìnnà mo tún lè máa gba àlejò. má dàpọ̀ mọ́ra wọn. jíjìnnà ojú ara obìnrin ovary ọjọ́ tó máa ń lò ovary pàápàá jù lọ ìbímọ. tó dá sí pé ilé ọmọ á kúrò láàyè rẹ̀ lásìkò ìbímọ tó bá bímọ tán yóò ṣẹ̀ṣẹ̀ máa wọ́ padà sáàyè rẹ̀ ọwọ́ alẹ́jẹ̀ bímọ dá láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ìwé àtàfà rẹ ẹ̀sùn ń kira yín mọ́lẹ̀ ọ̀fẹ́ràn ara rẹ̀ àfọ́fà nù. lódodo ni pé ẹ̀ẹ̀dá ẹ̀ṣẹ̀ o. pẹ́ ẹ sún mọ́ra yín o torí pẹ́jẹ ti dá nínáhíyà sẹ́sẹ̀ ní tẹ́ ẹ ṣe yẹn kì í sẹ́sẹ̀ ní ojúpọ̀nà sẹ́sẹ̀ ní kì í sẹ́sẹ̀ but ní ojúpọ̀nà ìlera lójúpọ̀nà ìlera o lè di wàhálà ara wàhálà náà sì ni kí ẹ̀jẹ̀ tẹ́ ẹ lérò pé ó ti dá kó tó wá ṣẹ́yọ ní ọ̀tún. kó wá máa ya bómi òjò ṣe ń ya ní ọdún yìí kó máa ya ya ya ya ìwọ ni <laughs> ìwọ ọlọ́mọ ibi tá rẹ̀ kù sí kí ni kan lójú ọ̀pọ̀lọpọ̀ obìnrin ara rẹ̀ ò gba kí ẹ̀jẹ̀ ò dá. within twelve hours tọkọ rẹ̀ ò súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ara wọn ò gbà á òní máa ń fa pé ẹ̀jẹ̀ kọ́kọ́ ti dá lẹ́yìn ìgbà náà wọ́n tún wá padà dé kí ló padà kí ló padà mú dé ó yẹ kẹ́ ẹ ṣe sùúrù fúnra yín ẹ̀kọ́ gbígbóná ó ń ṣe kí ni ó ń fẹ́ sùúrù ẹ̀ náà sùúrù sí i. ena sùúrù sí i. láàrin ìjọ wọn gbogbo ariwo tó ké nílé bọ rúùmù ti yá àgbàgbé tó ń ké hèé hùú hèé hùú ó ti yá àgbàgbé àwa lẹ́jẹ̀ tó sẹ́rí wá kò sí ní ara yẹn ò tí ì jìnnà ẹna sùúrù sí i àmọ̀ràn ó fún ọ nù ẹ dáràn lọ́dọ̀ ọlọ́run o torí pé ẹ̀jẹ̀ ti dá kẹ́ ẹ tó tún máa ṣe yùnkínyùnkín ẹ̀jẹ̀ ti dá ṣùgbọ́n àìlera ń kọ́ àìlera. nítorí náà lọ́pọ̀ ọgbà ló jẹ́ pé kẹ́jẹ̀ ò dá kẹ́jì ò tún sẹ́rí wá padà ó máa ń ṣẹlẹ̀ nípasẹ̀ àìṣe sùúrù láàrin ara yín ẹ máa mú sùúrù ó kéré parí tẹ bá ṣe sùúrù tọ́ba gẹ́tì hélà ni ó kéré parí twenty four hours ẹ fi gáàpù twenty four hours sí tẹ́lẹ́gẹ̀ ti dá kẹ́ tó tún máa ṣe ètò tó bá jẹ́ ti ìbímọ ní à ìyẹn ò tiẹ̀ kọjá twenty four hours ìyẹn ò kọjá twenty four hours ẹlòmíì wọ́n gèdì fún kọ́mọ tó jáde lábẹ́ rẹ̀ wọ́n gèdì wọ́n gèdì fún obìnrin míì ṣé ẹnìkan gèdì fún lọ́sù tí yá máa ti nǹkan bọ̀ lẹ́jọ́ bá tún tọ́ sọ sọ. So, so bí ìgbà tẹ́ máa gún ràkúnmí ní tẹ́ máa gún ràkúnmí ẹ̀nà sùúrù sí i kẹ́sì gbọ́ ẹ̀nà sùúrù sí i ẹ̀ẹ́dẹ́sẹ̀ o torí pé ẹ̀jẹ̀ ti dákẹ́ tó mọ tì í bọ̀ o ṣùgbọ́n ojú ara ò tí ì gbé ara bọ́dì ò tí ì gbé oní máa fa akẹ́jù ọ̀tún padà sẹ́rí wá padà wàyí a wà lọ síbi ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn tẹ́ bá rìnrìn àjò yìí bẹ́ẹ̀ ṣe rìn ún tẹ́jẹ̀ bá tó wá sẹ́rí wá <clears throat> kí lẹ fẹ́ sọ lórí ẹ̀ àkọ́kọ́ náà ní abala ìlera ẹ̀hànra yín léèmọ̀ ni ẹ̀hànra yín léèmọ̀ ìwọ obìnrin ọ̀hànra ẹ̀ léèmọ̀. so ìwọ náà sì ni ìdájọ́ tá a fẹ́ mú wáyìí yóò kò lè lórí báyìí wípé olóòtú ìjọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ṣe ó stop fún ọjọ́ márùn-ún láàrin ọjọ́ márùn-ún ó wẹ̀ ó kírun ẹ̀sì ṣe tìbíù náà ok ń bọ̀ wá di ọjọ́ kẹfà. ẹ̀jẹ̀ tó wá padà dé ẹ wà sí ọjọ́ láti ọjọ́ tí o ti bẹ̀rẹ̀ sí ṣẹ̀jẹ̀ bímọ yẹn ọ wà á sí mara wọn pé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àkọ́kọ́ nínú forty days yẹn nù ọjọ́ márùn-ún kejì tó tó fi dá ó sì ó di twenty days ó kù twenty days ńlẹ̀ so ọjọ́ tí ẹ̀jẹ̀ náà tún wá máa fi wá ohun tó kù ńlẹ̀ ní twenty days tọ́nà bá bọ́ ọ sí tó bá wá tó dá padà within the next twenty days before or on another twenty days Allah alawasala àmọ́ tó bá ń wá tí ọba dúró tí ogún ọjọ́ tún fi pé o ti wá kú ní ẹni tí ń ṣẹ̀jẹ̀ ìbímọ ogójì ọjọ́ rẹ ti pé látẹ̀yìn ìbímọ látọ̀gọ́ tó ti bímọ tán lẹ́sìn mú ọjọ́ yẹn kà ogójì ọjọ́ rẹ ti pé o ti lé ọgọ́ tó gójì ọjọ́ rẹ bá pé yẹn ọ lọ wẹ̀ ọ lọ wẹ̀ ọ wà lọ fún tírítímẹ́ǹtì ọ lọ fún tírítímẹ́ǹtì àfọwọ́fà rẹ ọ lọ gbàtọ́jú wọ́n àbọ̀ wọ́n kò tébílẹ́tì fún ọ tàbí kán fún ọ lábẹ́rẹ́. ìdájọ́ rẹ nù ní ti oní ti hélà ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lòun ó fọ̀sẹ̀ kan ṣe jíṣọjọ́ méje ó lẹ́jẹ̀ ti dá kò fara balẹ̀ wọ́n sì yùnkìyùnkì ńgbọ́ ọlọ́jẹ̀ dámọ́júmọ́ ló wí wọ́n sì yùnkìyùnkì lẹ́yìn àsùnbà ńgbọ́ odi ní magiribi ó tún ní àfa mo mọ̀ tuntun rí kinní yẹn ó rí <laughs> ó rí hàn rẹ léèmọ̀ ni ó rí ṣe é rí gbólóhùn pé ẹ̀jẹ̀ kì í sọ̀rọ̀ wákàtí kan lọ́wọ́ sọ pé oyè abẹ́ rẹ ẹ̀jẹ̀ ti dá minimum of twelve hours ni minimum of twelve hours ó kéré parí á rí wákàtí méjìlá tó fi kó tó lè sọ fún wa pé ẹ̀jẹ̀ ti dá. ìwọ wo nǹkan ẹ̀wọ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ra yín. àfa rẹ jẹ́ obìọ́ lérè pé ẹlẹ́à bóò ni ṣé àlejò rẹ tó ti lọ ah ó ní ó sì ń ṣe rótórótó ó sì ń rí ó sì ń rí ètò òsì wò ní magreth time ó sì kò tí ì lọ tán wọ́n wí bẹ́ẹ̀ o ok nígbà tó di ní aago méjìlá òru àfa ni o tún yẹ̀ wò. olóòtú ti wá lọ tán báyìí <laughs> láàrin wákàtí mẹ́rin síra wọn ọba ní ọlọ́rin ìwẹ̀ ìwọ náà bá lọ ọwẹ̀ ọwẹ̀ tán ẹ bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ yóò padà wá àlejò tó o tí ì fún pọ́tòdóṣù <laughs> ni. ìbálejò lópin o ò tí ì dágbére fún o ò tí ì sìn sọ́kọ̀ ẹ̀dínà sùúrù sí kínní ìnà o ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́tí ń sàwọ́ ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́tí di aláwọ̀ ọ̀dà ní ẹ̀jẹ̀ òfìgbà kankan dúró lábẹ́ yín mọ́ látara pé ẹ̀yin náà sùúrù sí i kí ló ní kọ́ mọ́nà sùúrù sí ẹjọ́ wa pẹ̀lú ara yín ni àìná sùúrù sí ni so àìná sùúrù sí a máa fa kẹ́jẹ̀ tó fẹ́ dá kó tó sẹ́rí wa àti wípé ó kéré parí a gbọ́dọ̀ rí wákàtí méjìlá nísìn olóhùn ṣe nǹkan oṣù bọ̀ tàbí olóhùn ṣẹ̀jẹ̀ bímọ bọ̀ àwọn sọ pé kínní yẹn ti dá láàrin wákàtí wo sí wákàtí wo kò gbọdọ̀ jẹ́ láàrin wákàtí kan sí wákàtí kejì lọ ti yà sọ pé ó ti dá tó o bá ti ń rí ìfura pé láàárọ̀ ò rí tó ti ń lọ ó ṣe sùúrù tí ó fi di alẹ́ a gbọ́dọ̀ rí bíi twelve hours kò tó lè sọ pé kíní ìṣe kíní ó ti dá yàtọ̀ sí yẹn gbogbo ẹni tó bá fẹ́ sọ pé ẹ̀jẹ̀ dá ẹ̀jẹ̀ dá lára àwọn yálà ẹ̀jẹ̀ hélà tàbẹ́jẹ̀ nífàsì pàápàá jùlọ ẹ̀jẹ̀ hélà tó jẹ́ monthly period yín ó yẹ kó o ti mọ iye ọjọ́ tó o fi ṣe é ọlọ́jọ́ márùn-ún bẹ́ẹ̀ nu yín ọlọ́jọ́ méje ń bẹ ọlọ́jọ́ mẹ́jọ ń bẹ ọlọ́jọ́ mẹ́wàá ń bẹ ìwọ tó o bá wá sọ pé kínní ti dá síwájú ọjọ́ tó o máa fi ṣe é wọ́n fẹ́ kó o fi bíi twelve hours wò ó ṣé lóòótọ́ ló ti dá ní ìsìn ọmọ lọ́jọ́ méje ọmọ fi ṣe é là ọjọ́ méje lọ́mọ fi ṣe é àwa àdọ́jọ́ kẹrin ọ̀wá ni pé ẹ̀jẹ̀ yẹn ò rí ìṣesí ẹ̀jẹ̀ ni pé a flow a stop a flow a stop ìṣesí ẹ̀jẹ̀ ni nínú ọjọ́ méje tó o máa ń lò ọjọ́ mẹ́rin ló tí ì fi ṣe ọwọ́ àyẹ̀wò ọwọ́ àrí pé ọmọ rẹ jẹ́ ẹ sọ méje ló máa ń lò wọ́n ní kọ́ ọmọ tí ìgbà kan ti dá jẹ́ kó tó bí nígbà tí ọgọ́tọ̀ ọmọ fi sí òtí ìpín yẹn jẹ́ ó ṣe sùúrù fún bí wákàtí méjìlá tí sì làjẹ ọjọ́ ó fi wò ó láwòtúwò torí wípé ọgọ́tọ̀ ọmọ fi ṣe gan kò tí ì tó kò tí ì pè é tó ó mú sùúrù ni nǹkan méjì sì ni èèyàn máa rí tàbí ọ̀kanú nǹkan méjì nìyẹn máa rí tẹ́ẹ̀fì mọ̀ wípé ẹ̀jẹ̀ yìí o ó ti dá ọ̀kan nínú rẹ̀ ó ní aljafaf kí ojú ara kó gbẹ so ẹni tẹ́gẹ̀ ń flò ní abẹ́ rẹ̀ tó bá wàá mú cotton wool tàbí tissue paper tó rí bọ ojú ara tó wàá mú bọ́ta tí ò rí tírísìsì ẹ̀jẹ̀ ń bẹ̀ mọ́ tí ò rí tírísìsì ẹ̀jẹ̀ ń bẹ̀ mọ́ wọ́n ní tọ́jọ́ rẹ̀ ò bá wulẹ̀ tí ì pè é kó sì fún níbi twelve hours kì í sọ̀rọ̀ wákàtí kan wákàtí méjì ló fi take decision wípé ó ti dá rárá ọgọ́ tó wulẹ̀ ńlò kò tí ì pè é àmọ́ ńgbà tó ti kọ́ ti ń bójú ara o ò rí tírísìsì ẹ̀jẹ̀ mọ́ wọ́n nítorí pé ẹ̀jẹ̀